بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV ọjọ́ òní ni ọjọ́ àlàrúbá. déètì òní ni ọgbọ̀njọ́ oṣù àkọ́kọ́ alimuharram ọdún 1443 títí di àsìkò yìí kò tíì sí ìkéde láti ọ̀dọ̀ Sultanul Mu'minin of Nigeria pé bóyá òní jẹ́ ọjọ́ àkọ́kọ́ oṣù kejì gbogbo kí nìyẹn gbogbo àwọn èsì report tí ó wà lórí pílátífọ́ọ̀mù àwa tá jẹ́ mẹ́mbà fún National Moon Sighting Committee ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí kankan nínú rẹ̀ tí wọ́n sọ pé àwọn rí ìlétésù oṣù sọ́fàrù. So kò sì tí ì sí ìkéde láti ọ̀dọ̀ sultan uh, amirul muminin sultan of sokoto nípa bẹ́ẹ̀ a sì wà lórí pé òní jẹ́ ọgbọ̀n ọjọ́ títí ìkéde yóò fi jáde ní kété tí ìkéde bá jáde tó bá yàtọ̀ sí eléyìí a padà sí síbi ìkéde náà ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam gẹ́gẹ́ bí ìṣe mi wípé ní ẹ̀ẹ̀kọ̀ kan àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan yóò ma wáyé ní wíwáyé pàjáwìrì nítorí pé ààrí ọjọ́ músolókùn yàtọ̀ sí ìjókòó tí a ti bá sáábà tí a ti mọ̀ wípé ní Talim TV àwọn ìjókòó báyìí máa ń wáyé lọ́jọ́ báyìí àmọ́ irú ìjókòó ti àárọ̀ yìí ó jẹ́ ìjókòó pàjáwìrì. ohun tó sì jẹ́ àkórí ọ̀rọ̀ mi ní ìjókòó yìí òun ni mo pè ní alimantuk alimantuk ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ ìjókòó yìí insha allah ó máa jẹ́ ijoko méjì part one rẹ̀ ni a sọ ní òní part one la ma sọ ní òní insha allah gẹ́gẹ́ bí mo ṣe rò ó sí. ẹ jẹ́ kí a bọ́ sí inú agbọ́nni ọ̀rọ̀ wa. alimantuk ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ lórí social media ó ń dá awuyewuye sílẹ̀ láàrin àwa mùsùlùmí. Si ní pàápàá jùlọ láàrin àwa mùsùlùmí yorùbá àwọn ọ̀rọ̀ ẹnu àwọn òǹsọ̀rọ̀ ó ń fọ́nká ó ń fọ́nká ó sì ń dá rúkèrúdò sílẹ̀. Si kódà yóò ti máa dá rògbòdìyàn sílẹ̀ ní àwọn agbègbè kan. nípa bẹ́ẹ̀ mo wá fẹ́ rán wa létí mo fẹ́ rán wa létí mo fẹ́ ṣe ìṣítí fún wa. mo fẹ́ ṣe nàṣíhà fún wa àti fún èmi alára nípa ọ̀rọ̀ ẹnu wa èmi náà jẹ́ ọ̀kan nínú àwọn òǹsọ̀rọ̀ lórí social media bẹ́ẹ̀ náà la rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn náà jẹ́ òǹsọ̀rọ̀ lórí social media àwọn ìsọ̀rọ̀ tí mo wá ní lọ́kàn àwọn náà ni àwọn tí wọ́n ń pera wọn ní oníwàásí lórí social media àwọn nìkan ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nítorí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media wọ́n pé oríṣiríṣi ṣùgbọ́n àwọn tí mo gbà lérò pẹ̀lú àkórí ọ̀rọ̀ mi alimantuk ọ̀rọ̀ ẹnu ò sọ̀rọ̀ kò tayọ àwa tí a jẹ́ oníwàásí lórí social media ó tún kan ẹni tí ò tíì máa lọ sórí social media tí òun náà ń bá àwọn ènìyàn kan sọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ kí a farabalẹ̀ ká pa ọkàn wa pọ̀ ká yá mi létí láti tẹ́tí gbọ́ àlàyé tí mo fẹ́ mú wá lórí alimantuk ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ ní àkọ́kọ́ náà alimantuk bayna shay'aini azimaini alimantuk bayna shay'aini adhimain adhimain ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ó wà láàrin nǹkan méjì tó lágbára ó wà láàrin nǹkan méjì tó ní agbára kí ni àwọn nǹkan méjèèjì náà ìkíní ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ọ wà láàrin àlìmáàna awìlì mafuhum àlìmáàna awìlì mafuhum nǹkan kejì kọ́sdùnátik kọ́sdùnátik ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ó wà láàrin nǹkan méjì tó lágbára tó tóbi ìkíní ìtumọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ tàbí àgbọ́yé ọ̀rọ̀ ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ tí òǹsọ̀rọ̀ bá sọ jáde lẹ́nu. ó nítumọ̀ ó sì ní àgbọ́yé èyíkéyìí ọ̀rọ̀ tí ó ń sọ̀rọ̀ bá sọ jáde lẹ́nu ó ní ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan ó ní ohun tó túmọ̀ sí ó sì ní àgbọ́yé rẹ̀ ó yẹ gbogbo wa wípé nínú èdè à ń pè kinní ní synonyms a sì ń pè kinní ní antonyms synonyms ni àwọn ọ̀rọ̀ tó túmọ̀ ara wọn tí ó sọ̀rọ̀ bá mú ẹyọ kan wá a tún rí ọ̀rọ̀ míì tí ìtumọ̀ wọn súnmọ́ra wọn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi lè fi ìkíní túmọ̀ ìkejì bẹ́ẹ̀ náà sì ní ọ̀rọ̀ ó máa ní ohun tí a gbọ́yé nínú ẹ̀ tí ọ̀rọ̀ bá ti jáde lẹ́nu yóò ní ìtumọ̀ yóò sì ní àgbọ́yé. nǹkan kejì tí ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ tó bọ́ há sáàrin ẹ̀ òun náà ni kọ́sídùnátík nsọrọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé. gbogbo pèdèpèdè láyé ló ní kọ́sídù ló ní èròǹgbà lórí ọ̀rọ̀ tó sọ ló ní èròǹgbà lórí ọ̀rọ̀ tí ó tẹnu rẹ̀ jáde. nípa bẹ́ẹ̀ tá a bá ti wá gbọ́ pé lágbájá kan ọ̀rọ̀ kan jáde lẹ́nu rẹ̀ ẹni yòówù kó jẹ́ pé lágbájá ọmọ lágbájá o ó sọ ọ̀rọ̀ kan báyìí báyìí báyìí báyìí yẹn tó sọ yẹn yóò nítumọ̀ yóò ní àgbọ́yé. bákanáà kò ní ṣàdédé sọ̀rọ̀ jáde lẹ́nu láì já sí pé èrò kan wà lórí ọkàn rẹ̀ tó fi sọ̀rọ̀ náà jáde. nítorí náà a ní láti yiri ìtumọ̀ ọ̀rọ̀ tí lágbága sọ wò. So pẹ̀lú èròǹgbà alágbájá lórí ẹ̀ tí a bá ti fẹ́ kí ọ̀rọ̀ náà kó dá wàhálà tí ò nídìí sílẹ̀ láàrin àwùjọ ọ̀rọ̀ tí lágbájá ọmọ lágbájá bá sọ kí ló túmọ̀ sí kí làgbọ̀yé ẹ̀ àwa ní fi mọ́ ń o. nítorí pé ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ó bọ́há sáàrin ìtumọ̀ rẹ̀ tàbí àgbọ́yé rẹ̀ àti èròǹgbà rẹ̀ lórí rẹ̀ ibikíbi tí a bá ti ń sọ̀rọ̀ nípa lágbájá pé lágbájá sọ̀rọ̀ kan hey, tá a bá di ìtumọ̀ rẹ̀ mú tàbí àgbọ́yé rẹ̀ tá a bá dì mú nìkan sọ ọ́ láì wo kí ni èròǹgbà rẹ̀ yóò dá wàhálà lẹ́ni yóò dá wàhálà sílẹ̀ yóò dá awuyewuye sílẹ̀ ohun tó kéré jùlọ tí ó dálẹ̀ ni wọ́n ń pè ní àṣìgbọ́. sú ulifaham àsìgbọ́ àsìgbọ́ ṣẹlẹ̀ nígbà tó bá já sí pé ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ tá a bá wá ọ̀rọ̀ tó túmọ̀ sí tàbí tá a bá wá ìdàkejì ọ̀rọ̀ rẹ̀ jáde. tá a ju èròǹgbà òǹsọ̀rọ̀ tá a jù nù tá sì jù wò gbogbo ẹni tó bá wá ìtumọ̀ fún ọ̀rọ̀ ẹnu lágbájá ó gbọ́dọ̀ wá èrò ọkàn rẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ èyí ni ọ̀nà àlàáfíà tí ọ̀rọ̀ ẹnu ò kò fi ní máa dá ìyanpanyanrin sílẹ̀ nínú àwùjọ lẹ́yìn eléyìí ẹ ká bọ́ sórí àlàyé mi alimantuk kisman fil asl alimantuk kisman fil asl المنطوق قسمان في الأصل ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ó pín sí méjì nípìlẹ̀ ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ó pín sí méjì ní ìpìlẹ̀ kí ni àwọn ìpín náà ìpín kìíní mọ̀ntúkún mọ̀ntúkún zọ́hírùhù khair mọ̀ntúkún zọ́hírùhù khair ìpín kejì kí ni ń pè kí lọ wó ló bẹ̀yẹn. mi gbọ́. mọ̀ntúkùn zọ̀hírùhù khairu ìpín kìíní tí ọ̀rọ̀ ẹnu òun sọ̀rọ̀ pín sí ní ìpìlẹ̀ òun ni. ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ zọ́hírùhù èyí tí ohun tó hàn bẹ̀ ó jẹ́ dáadáa ẹnu èyí tí ó jẹ́ pé ohun tó fojú hàn sí منطوق منطوق ظاهره الشر ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ èyí tí ohun tó fojú hàn bẹ́ẹ̀ tó jẹ́ aburú tí a bá ń sọ nípa ọ̀rọ̀ ẹnu wa ọ̀rọ̀ lórí ahọ́n wa tí a bá ń sọ nípa rẹ̀ ọ̀kan bẹ tó jẹ́ pé ohun tó hàn nínú ohun tá a sọ jáde lẹ́nu ni dáadáa ọ̀kan ń bẹ tó jẹ́ pé a sọ lẹ́nu ohun tó hàn nínú rẹ̀ òun ni kí ni àbúrú ìdí nìyí tí anabi sallallahu alayhi wa sallam tó fi sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut ẹni tó bá gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn falyakul khayran kó sọ dáadáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ tí ọ máa jáde lẹ́nu rẹ̀ ohun tí ọ hàn bẹ́ẹ̀ kó jẹ́ kí ni o dáadáa a ó lè yẹ sùmùtù wá fẹ́ sọ èyí tí ó jẹ́ ohun tó hàn bẹ́ẹ̀ aburú ni ànábì ní kó dákẹ́ ìyẹn jẹ́ àmọ̀ràn pàtàkì látọ̀dọ̀ sallallahu alayhi wa sallam man kana yu'minu billah hadith yẹn wà nínú forty hadith nawawi tí n bá ṣe mistake man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tí ó bá nígbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹ́yìn fáliyẹ̀kú kọ́ irọ́ ọ̀rọ̀ dáadáa ni kó jáde lẹ́nu rẹ̀ au le yesumut to ba wa kan ran gida pe oro daada ni jade lenu re le yesumut dake ma soro buruku so pelu hadith yen o ka ma wi pe alimantuk kismani fil asli oro enu o soro meji lo pin méjì ló pín sí ní ìpìlẹ̀ mọ̀ntúkún zọ́hírùhù khairun ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ tí èyí tó hàn ń bẹ̀ èyí tó fojú hàn bẹ̀ pé ọ̀rọ̀ yìí o kí la ń bẹ̀ o oore ni o dáadáa ni o ìsọ̀rí kan nù ìsọ̀rí kejì mọ̀ntúkún zọ́hírùhù sharrun ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ èyí tó jẹ́ pé ohun tó hàn ń taari ń bẹ òun ni kí ni so anabi sallallahu ọwa fún wa ní àmàràn nàṣíhà wípé bọ́ bá o nígbàgbọ́ nínú Allah o sì nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn pé wàá pàdé ọlọ́run gbogbo ọ̀rọ̀ tó tẹnu rẹ jáde wọ́n gbé wá síwájú rẹ báyìí ọ̀yà máa sọ dáadáa tí ó fi jẹ́ pé ọ̀rọ̀ dáadáa ni wọ́n gbé jáde fún ọ nínú àkáǹtì rẹ bọ́bá kàrán kó o sọ àìdá ọ̀yà dákẹ́ ẹnu rẹ. wàyí o. ọ̀rọ̀ tá a sọ pé ọ̀rọ̀ ẹnu ò tí a sọ pé ó pín sí méjì nípìlẹ̀ a tún fẹ́ kí nìdí tá ni wípé nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. mo sọ pé ọ̀rọ̀ ẹnu ò ń sọ̀rọ̀ ha sáàrin nǹkan méjì ha sáàrin ìtumọ̀ àti kíni èròǹgbà ọ̀rọ̀ ha sáàrin nǹkan ńlá méjì nígbà tá a wá sọ pé nípìlẹ̀ nípìlẹ̀